الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعنه قال المؤلف رحمه الله تعالى في كتاب الجهاد وعنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ستفتح عليكم أرضون ستفتح عليكم أرضون ويكفيكم الله فلا يعجز أحدكم أن يلهو بأسهمه رواه مسلم وعنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من علم الرمي ثم تركه فليس منا أو فقد عصى رواه مسلم وعنه رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله يدخل بالسهم الواحد ثلاثة نفر الجنة صانعه يحتسب في صنعته الخير والرامي به ومنبلا وارموا واركبوا وأن ترموا أحب إلي من أن تركبوا ومن ترك الرمي بعدما علم رغبة عن فإنها نعمة تركها أو قال كفرها رواه أبو داود وعن سلمة بن العقوع رضي الله عنه قال مر النبي صلى الله عليه وسلم على نفر ينتظلون فقال ارموا بني إسماعيل فإن أباكم كان راميا رواه البخاري وعن عمرو بن عبس رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رمى بسهم في سبيل الله فهو له عدل محررة رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح وعن أبي يحيى خريم بن فاتك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتب له سبعمائة ضعف رواه الترمذي وقال حديث حسن وعن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كما بين السماء والأرض رواه الترمذي وقال حديث حسن صحيح وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله جعل الله بينه وعن أبي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يصوم يوما في سبيل الله إلا باعد الله بذلك اليوم وجهه عن النار سبعين خريفة متفق عليه وعن أبي أمامة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كما بين السماء والأرض فواء الترمذي وقال حديث حسن صحيح وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجز ولم يحدث نفسه بالغزو مات على شعبة من النفاق رواه مسلم وعن جابر رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في غزاة فقال إن بالمدينة لرجالا ما سرتم مصيرا ولا قطعتم واديا إلا كانوا معكم حبسهم المرض وفي رواية حبسهم العذر وفي رواية إلا شركوكم في الأجر رواه البخاري من رواية أنس ورواه مسلم من رواية جابر واللفظ لا وعن أبي موسى رضي الله عنه أن عربيا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله الرجل يقاتل للمضمن والرجل يقاتل ليذكر والرجل يقاتل ليرى مكانه وفي رواية يقاتل شجاعة ويقاتل حمية وفي رواية يقاتل غضبا ومن في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله متفق عليه نتسواجو على léyìí tí à nínú tíra àfáwà abu zakariya yahya bin sharaf annawawi alayhi rahmatullah wa anhu ay wa an abi hamad wa an abi hamad uqbat bin amir al قال سمعت رسول الله صلى الله عليه وسلم ó ní mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run tó sọ wípé satuftahu alaykum aradun satuftahu alaykum aradun òjíṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn àsọtẹ́lẹ̀ in tí ò ti ṣẹlẹ̀ tí ànábì sallallahu alayhi wa alihi wa sallam tánàbì sọ tó sì padà rí gẹ́lẹ́ bánàbì sì sọ ọ̀kan nínú rẹ̀ ní hadithi òjíṣẹ́ ọlọ́run ní satuftahu alaykum arbun arbun jamu arb la taqul arbun bal bi fathi ra jamu arbu arbun satuftahu أرضون هنا بمعنى البلاد nínú gbogbo èdè ó sọ wọ́n nínú èdè tí wọ́n èyí tí máa lo gbólóhùn ilẹ̀ fún ìlú ẹgbọ́ nílẹ̀ Ìbàdàn sọ́wọ́lọ́lá nílẹ̀ tiwáì nílùú wáì eléyìí ìtìláàkù aljuz wà yùrọ́dù bí i alkul eléyìí náà wà ní èdè Lárúbáwá anábi sallallahu alayhi wa alayhi wa sallam anábi ní sàtúftà alaykum arbun arbu ilẹ̀ wọ́n ma ń gbà lérò pé ìlú àbúrílẹ̀-èdè نرحب بضيوفنا من أرض الحرمين الشريفين من أرض الحرم أرض هنا بمعنى بلاد òtíṣẹ́ ọlọ́run ọba ní sàtúftàrù àlékún àrùbùn ọlọ́run yóò padà kó ìjọba àwọn ìlú kan lẹ́yìn lọ́wọ́ tó bá yá sin una bil istiqbal kò tí ṣẹlẹ̀ ṣùgbọ́n yóò padà ṣẹlẹ̀ wàhádà min wasiyyati nabiyyi sallallahu alayhi wa sallam aw naqul min tanabbu'atihi nínú àwọn àsọtẹ́lẹ̀ tánàrà sálàmù sọ̀rọ̀ tó sì di àmúṣẹ òun lélẹ́ ìjẹ́ wa yakfikumullah ọlọ́run ọba yóò sì tó yín yóò gbà yín láàyè yóò tó yín yóò fún yín lágbára inú àwọn ìlú náà fala ya'jizu ahadukum an yalwa an yalwa bi tí ọlọ́run bá wá gbà fún yín tán tí ẹ níkapá lórí àwọn ìlú wọ̀nyí ẹ má gbàgbé ọkọ̀ ogun yín fala ya'jizu ahadukum ẹnikẹ́ nínú yín ẹ mọ́ padà sun àsùn uyè ẹ mọ́ sun àsùn kó agara àyẹ́lì uwa the asuhomihi débi pé ẹ wà ṣeré ṣeré ṣeré gbàgbé nǹkan ìjà ogun yẹn o ẹ má sọ wípé ẹ ti borí ẹ má sọ wípé ọlọ́run ti kó ìkápá àti ìdarí ọlọ́run ti kó lẹ́yìn lọ́wọ́ ẹ má sùn gbàgbé nǹkan ìjà rọ̀wá ó muslim hadithi yìí afáwa muslim àwọn ni wọ́n gba hadithi náà wá hadithi eléyìí tí a kà fún wa yìí kò sí nǹkan tí a jáde ń bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ yustafadu min hadha alhadith sidqu nubuwati nabiyina muhammad sallallahu alaihi wasallam arimujade nínú hadithi wípé òdodo ni ìjà nàbí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó bá sọ nǹkan kan nǹkan yóò padà rí bó bóyá yóò padà rí ستفتح عليكم أرضون أي البلاد ووقع ذلك فعلا وده قرأ سلبة gbogbo àwọn ìlú táwà yìí anẹ́sọ̀rọ̀ sálàmù òdébẹ̀ ṣùgbọ́n àbí ti sọ pé wọ́n ọlọ́run padà kó ìjọba àwọn ìlú kalẹ̀ lọ islam lọ láti aljazeera tó lárọ̀bíyà arabian peninsula to fi dé ṣùdúdú China to jìnà síra wọn tó fi dé Africa so gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àsọtẹ́lẹ̀ ànábì òlélẹ̀ wọ̀yàkfíkùmùlọ́ ọlọ́run yóò tó yín ajé yóò Islam nke àlùmọ́nì gold silver epo rọbì àti bẹ̀rẹ̀ wọ́n yà fi kùmọ̀lá aláwọ̀ tóyín ẹ̀ ní ma nàgà wa àwọn èèyàn àwọn èèyàn náà ma nàgà wo tó ń bẹ lọ́dọ̀ yìí àmọ́ o tọ́lọ̀ bá ṣe bẹ́ẹ̀ fún yìí o fala ya'jizu ahadukum an yal'uwa bí asìkò rèé ẹnikẹ́ni inú yìí o kágara ẹ kagara débi wípé ẹ wàá gbàgbé nǹkan ìjà yín aláwo bisiham èèyàn bá ń ṣeré ṣeré kódà ẹ tún máa fi ọkọ̀ ẹ máa fi ṣeré kẹ má bàa gbàgbé bẹ́ẹ̀ ṣe máa fi jà kẹ má bàa gbàgbé tùmọ̀ méjì lónìí ẹ má ṣeré gbàgbé ẹ̀ tí ẹ bá sì fẹ́ máa fi nǹkan ṣeré tí ẹ bá fẹ́ dárayá ẹ jẹ́ kí siham kó wà nínú ìjẹ́fì ṣeré so that ẹ̀ ní gbàgbé nǹkan yẹn lẹ́fìrí lẹ́nì ní orílẹ̀-èdè alimamalakata arabia saudiya àwọn traditional dance wọn tẹ́bà rí wọn ẹ̀rí kó múdà lọ́wọ́ wọ́n máa fi ṣe wọ́n máa fi ṣeré ó yẹ̀rẹ̀ pé yẹ̀rẹ̀ rẹ̀ kọ́ ni bíta ń wípé ẹ má sọ ti gbàdúrà yín kẹwàá sùn tẹ̀tẹ̀rẹ̀ ntí hadith yìí tó ń sọ fún wa nìyẹn. وعنه لا تودع فاوى أقبى بن عامر الجهني يكنا أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنه جيش الله وباتك أقلب عن بهم سويقه man ulima rọ́mìyà súnmà tàrọ́kà gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá kọ́ níbi wọ́n ṣe máa tàfà ó kọ́ tán ó mọ̀ súnmọ́ tààrọ̀ ká kò bá lò mọ́ títí tó fi gbàgbé fọlẹ́ ìsàmì náà ìṣọ́ ọlọ́run bá nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti ṣe ìṣe tó yàtọ̀ sí ìtìmì ànẹ́bì fọwọ́ sí nítorí pé mi ànẹ́bì sallallahu alaihi èmi kìí ṣeré pẹ̀lú títà ọ̀fà àti nínímọ̀ nípa rẹ̀ àwọn fọ́kọ̀dà aṣọ àbíkáti ẹ̀sọ́ wípé onítọ̀hún ọ̀ṣẹ̀lọ̀ rọwáwó muslim fọ́wà muslim ni wọ́n gba hadith yíwa wọ́n istafadu min hada alhadith arigboye nínú hadith yí wípé ta'allumu arromyu arromyi wa ta'limuhu mashru' kí akẹ́kọ̀ọ́ nípa bí wọ́n ṣe ń ta nǹkan ọfà ni àbí nǹkan tó súnmọ́ kí a sì tún kọ́ọ̀yàn náà mọ̀ṣúrò nǹkan tí ẹ̀sìn wa tó faramani ni nǹkan tí ẹ̀sìn wa tó faramani ni ká sun ọwọ́ wa láti ju nǹkan tí ó dẹ̀ ṣe déédéé nǹkan yẹn ìpìsọ́rì ṣẹ̀dí òun náà ni wípé kí gúdúgúdú wa kó mọ̀mọ̀ túra sílẹ̀ eléta ń sọ yìí ẹlẹ́mí lè mọ̀ rò pé ẹ̀hẹ́n abájọ tí wọ́n fi máa ń di pàǹpá máa jà rárá o gbogbo ẹni tó bá kẹ́kọ̀ọ́ lóde Nàìjíríà gbọ́dọ̀ kó kọ lẹ́yìn odi tó bá parí dìgírì kí lèèyàn máa ń ṣe èyí ó ṣe kí ni nígbà tó bá wà ní camp training wo lè máa ń gbà military training ìtumọ̀ ẹni pé gbogbo ẹni tó bá lè jẹ́ graduate Nàìjíríà gbọ́dọ̀ pass through military training tí sójà wa ni ọ no bet o gbọ́dọ̀ pass through military training torí wípé ó lè tọ̀la randomly kan kò yí lẹ́sẹ̀ títì lẹ́bó ìṣẹ̀lẹ̀ nígbà ogun Biafra ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá mi tẹ́ ń pè lálòkù sójà lẹ́nu wọn ò mọ́ pa sójà wọ́n sàkùn wọn títì náà ní ó ojú ogun yá training ọ̀sẹ̀ kan náà ni fún wọn so káwọn yẹn tó ronú nǹkan yẹn ó ti wà nínú Islam ìdí ni ẹ̀tọ́ náà sọ fi sọ wípé man ullima ar nígbà náà jíjẹ́ rọ́míyù òun náà ní jíjù nǹkan ṣùgbọ́n ar-ramyu al-yawm tààfin al-bunduqiyya bọ́ọ̀ ló ṣe súnwọ́ pálọ́pọ̀tún nígbà tí kọ gíje bí kọ ọmọ ṣe wàhálà káàkiri rárá o ṣùgbọ́n ò mọ́ kò sí láìfin bẹ́ àrọ́mì dípò pé ọ̀rọ̀ yìí ń ṣe tẹ̀rgìf sí nǹkan yẹn mímbàbí wípé ìwọ tó wá tún kọ́ tí wọ́n kọ́ tó wá tún gbàgbé anábì ní fakọ́d falaisa-minna ìtumọ̀ pé àtúmọ̀ pé ní ẹjí kìkẹ̀ fèrè o ẹgbẹ́ lọ́dọ̀ pé falaisa-minna anábì ní kìí sára wa falaisa-minna ìtẹ́ni ẹ ṣe ó yàtọ̀ sí tánàdì nífẹ̀ẹ́ sí kìí ṣe pé ní ẹjí kìkẹ̀ fèrè àmọ́ òsìn dáa a ó fọ́kọ̀dá aṣọ àìkásọpẹ́ ní ẹṣẹ́ lọ ó ti ṣepa sí nǹkan tí ànábì fẹ́ so arimúdá inú hadith yìí wípé almuslim làbúdà an yà tazawwad tazawwudan kamila fi kulli aljawanib alhayatiyya aljawanib alhayatiyya wa yatarabba ala dhalika ẹni tó bá jẹ́ mùsùlùmí ó gbúdọ̀ jẹ́ ẹni tí yóò gba ẹ̀kọ́ ní gbogbo agbègbè ẹ̀kọ́ nílé ẹ̀kọ́ ń sì wọ́n máa ṣe physical education láti mọ bí ìdàgbàsókè ó ṣe máa bá gbogbo oríkèríkè ara ẹni àti gba àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ eléyìí kìí ṣe nǹkan tuntun ó lè wa Nàìjíríà náà fẹ́ bẹ́ẹ̀ nothing include ẹ̀ sọ̀rọ̀ káwọn èèyàn máa ṣẹ́f ọ̀dẹ̀ sí tírénì tán fún kọ́pà tírénì wo náà fún wọn military training náà àfọwọ́tọ́ bá fẹ́ participate lóko nítorí pé wọ́n rí pé as a graduate ní jáníbù yẹn náà ó yẹ kó tún wà trained ní abala ti military náà so lẹ́ẹ̀fì rí pé bóòlù ṣe lè rìn lórí okùn ẹ̀gùn okùn abẹ́ẹ̀kọ́ ẹgbẹ́ wọ́n lè gbé kíní kàkàlẹ̀ pé kẹ́mọ́ gbanú ẹ̀ ẹlẹ́gbà adákọ̀ sàánú mi ìṣẹ́ sójà rárá wọn ò ní òṣè sójà ẹgbẹ́ sámọ́ àwọn nǹkan yẹn so àṣíyẹ̀ Islam ó ti kọ́ àwọn gbogbo nǹkan yẹn ṣáájú so láfiri mú bíi pé ànábì sọ ní sọ ìdẹ́rùbani wípé ní téèyàn máa ń mọ̀ ní téèyàn bá sì máa kì í ṣe ní téèyàn máa gbàgbé má gbàgbé rẹ̀ o rọ̀wá o Muslim فهو مسلم وضع حديثه وعنه أي وعن عقبة بن عامر الجهني رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعم وعنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أنمقبأ لأنه جيش الله وبا تصوي إن الله يدخل بالسهم الواحد sàlẹ́fẹ̀tọ̀ nẹ́fọ̀rọ̀ ìmìjẹ̀nà bẹ́ẹ̀dájú ọlọ́run tí ọlá rẹ̀ ga látara asáhámù òun ni ìjẹ́pẹ̀ ní sáhámù òun ni arò ìjímọ̀ jáde tán bá ta fáwọn sáhámù ni náà ni yóò bá rẹ̀ tó kọ́ àárò kí ni aro àárò ọkọ̀ náà ọkọ̀ sọ́kọ̀ ní ọkọ̀ kọ́ ọkọ̀ sórí ọkọ̀ wọ́n máa báyìí rẹ̀ kan ta in tó jó ṣòro fún wa ni pé nínú nǹkan ìjà ogun yoruba kò dójó difficult kò sí ń bẹ̀ àmọ́ ọfà kìíní tí máa jáde ìtàntàn wọn ni náà fi ń pè ìlú kan ní ọlọ́fàádá in tí ń jáde gangan òun gẹ́gẹ́ lọ́fà sẹ́rí ọrún lèyí tó torí báyìí èyí tó jáde gangan ní kí ni ọfà èyí tá ń jù yẹn ní ọkọ̀ ṣùgbọ́n lómi èyí tó ráǹdì yẹn wẹ̀ nígbè lọ́fà wọ́n ni wọ́n ta ní ọ̀fà èyí tó jáde yẹn gẹ́gẹ́ ní kíní o ọ̀nàfà ìyẹn túmọ̀ sí wípé òṣèlá Muhammad sallallahu alaihi wasallam òní láti bí ọfà ẹyọ kan báyìí àbíká sọ pé ọkọ̀ kan ẹyọ kan ṣoṣo báyìí èèyàn mẹ́ta lọ́lọ́run ó sì sọ́dọ̀ máa lùjọ́ náà látara rẹ̀ ẹyọ kan ṣoṣo báyìí èèyàn mẹ́ta ní ọdọ̀ máa lùjọ́ náà látara rẹ̀ àkọ́kọ́ sọ ní àhúyà kẹ́sìbò fi sọ ní àti ìlxir ẹni tó ṣe ọfà àbí ọkàn ẹni tó ṣe gangan tó gbẹ àníyàn tó dẹ̀ fi gbẹ pé ní tìtorí tọlọ́n lòun fi gbẹ láti rí dáadáa jíjà sójú ọ̀nà ọlọ́run ọba tẹ́pá níyà tó fi gbẹ yóò dọ̀mọ̀ àlùjọ́nà látàrẹ wọ́n rọ́ mi ìbí ẹni tó ta ọfà yẹn gangan kọ́ ló gbẹ ṣùgbọ́n òun ló ta iná dọ̀mọ̀ àlùjọ́nà látàrà rẹ̀ wà múmbìlà múmbìl òun lẹni tí ó kó ọkọ̀ yẹn àbí ọfà sínú apó tí wọ́n ń yọ fún ẹni yẹn gbẹ̀gbà ẹ̀tún múmbílù nìyẹn torí pé tó lọ sójú ogun ẹnìkan ni ó di àwọn ọkọ̀ yẹn ọfà òní ó gbèrú tí yẹn bá ti ta kápá yóò tún gbà múmbílù lẹ́yìn ó ní èèyàn mélòó èèyàn mẹ́ta ni ó gbà láàdáa wíwà ìjẹ́ náà látara ọfà ọkà ṣoṣo àbí ọkà ṣoṣo wárùmù ṣe ọlọ́wọ́n bá ní ẹ máa ta ọfà ẹ̀kọ́ bí wọ́n sí ń ta ọfà wọ̀rkábù ẹ̀kọ́ bí wọ́n sí máa gun ẹṣin kìí ṣe ẹṣin nìkàlà ń gùn lásìkò tá a wà yóò ọyẹ̀kọ́ ọmọ bọ́n sí lè gun ọ̀kadà tọ́kadà náà mọ̀ wípé ọgùn òun ọwẹ́kọ́ ọmọ kẹ̀kẹ́ gùn ọyẹ̀kọ́ bá gbá ọkọ̀ mú tọ́kọ̀ náà mọ̀ pé mọ̀ṣàlá ọgbá òmú torípé wàrkábù àrùkúù la yaqtasiru ala al-hisan fahasb àmọ́ pẹ̀lú síyákì ibi yìí in tí wọ́n máa gùn nígbà náà ẹṣin ràkúnmí ṣùgbọ́n ṣiná fi máa jagun ṣọlọ́ ni ẹ máa gun ẹṣin ẹṣin kọ́ bá ṣe ń gùn wa an tarmu kẹwàá mọ bọ́n ṣe ń tafà ilayya min an tarkabu mo nífẹ̀ẹ́ sí yẹn púpọ̀ ju kẹwàá mọ ẹṣin gùn kẹ mọ́ lè tafà lọ kẹmọ́sì mẹ́sìngùn ṣùgbọ́n ẹ lè ta ọfà gbogbo ọdá máa ta ẹjìmọ̀ tàìlẹ̀ta wà mọ̀ tàràkọ̀ rọ́mìyà bá adàmà ìlímà rọ́gbàtàn àníhò gbogbo ẹnikẹ́ni tí ó bá fi títa ọfà yìí tó gbèjù sílẹ̀ bá adàmà ìlímà lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́ bí wọ́n ṣe tafà rọ́gbàtàn àníhò lẹ́ni tó gún ikúrò ń bẹ̀rẹ̀ mí ò tafatafa fa iná ha ní ìmọ̀tún ka ha ìdẹ̀ra ńlá ló pàtì ẹ̀ o lọ mọ̀ pé orí ìdẹ̀ra ńlá ó lọ pàtì ẹ̀ alcohol àbí ànábì sọ wípé kàfàrọ̀ ha ìdẹ̀ra ńlá lẹ́ni yẹn ṣe ìdẹ̀ra kí ni ìdẹ̀ra náà kéèyàn ó kọ́ ń kó wá má màmá àbí kó mọ̀ọ́mọ̀ pàtì kó ló ní ìdẹ̀mọ̀ hadithi yìí nítumọ̀ ó dá walakin min haithu sanad aw min haithu isnad fọwọ́ da'if hadith da'if so májèké tí rẹ̀ ọ́nà jù ṣùgbọ́n nítumọ̀ ó nítumọ̀ tó dá níbi tá a bá dé ìmọ̀rántí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà kọ́lọ̀n kọ́ bá ṣe dáadáa fún àjọ wà lórí ìrìn àjò àwọn lọ à ń lọ sí NDA Kaduna Nigeria Defence Academy ẹdínmọ́bẹ̀ wọ́n ń ṣe POP náà máa pẹ̀tún ní ẹ̀ àwọn kan jáde níjọ́ yẹn ni mo rí pé àṣí ẹ̀sìn náà máa máṣì ẹ̀sìn bá jẹ́ ń lukú yóò gbọ́ ọba yóò sì ẹ̀sìn níbẹ̀ là àwọn kájú láti fẹ́ lọ wa yìí bí ọlọ́pàá padà yóò dìs àjápàkà nígbò tún ya ẹni àwọn bèèrè pé kí la ṣe pé kọmọ bọ̀ sọ̀rọ̀ pátápàkì síbẹ̀ ẹn tá a sì jọjọ jókòó yìí àwọn ọmọ kí sójà ní bọ́kọ̀ sí bínú jíṣe bó ti jáde ní ọkọ̀ ní ilé ẹ̀ tí ó jáde èyí ò wọ́wọ́ rẹ̀ áńkọ̀fù ló kó jáde bí ọwọ́ ọlọ́pàá yẹn méjèèjì bọ́sẹ̀ bọ́sẹ̀ náà ń kọ́ kò yé mi gan kò yé mi gan ọwá lòun máa dì pẹ̀lẹ́ wọ́n gbé lọ́wọ́ lọ ti sí gadrum yóò ọlọ́pàá yẹn ẹ̀ eh, you don't show me your identity sir wọ́n ní no no no I don't need to show you my identity just follow me àwọn yòókù wọn tàbí wá dọ́gbọ́ ẹ̀hẹ́n eh, eh, we have been telling you wọ́n wá yọra wọn kó lọ́dọ̀ rẹ̀ kí mọ́ ẹ́fà ń bẹ̀ èmi ni mo tún wá ń bẹ̀ kó yọ ọ̀dẹ̀ ni wọ́n wá ní pé ah, òun sọ pé torí pé àwọn ọjà òun rò pé stars ni wọ́n pé ṣé kò yẹ kó respect stars tí wọ́n ti wọ́n ń gbé àyè uniform tó lè tó ń túmọ̀ sí wípé àwọn ọmọ ìyá wọn yìí àwọn ti gba tréènì rí èmi ò mọ bí ọwọ́ méjèèjì ti kó sínú sẹ́yìn pé èèyàn ò lè máa kíní wá báyìí kọ́wọ́ kọ́ ọ̀dẹ̀ kọwọ́ síbẹ̀ ṣùgbọ́n òṣùlùbù tí ó fi kọ́ ọ̀rẹ́ méjèèjì yẹn sí ọwọ́ kan sáré kọ́wọ́ rẹ̀ jù wọ́n bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ̀fà ń bẹ̀ ni wípé haulai mudarrabun wa mutadarrabun bàtà wa ń lọ wá ń sàlàyé because anything táwọn bá ṣe fún yẹn níta mo bá rí yẹn àwọn ti jìyàrú nǹkan yẹn rí ní báràkì àti sójá táwọn bá dí pẹ̀lú rẹ̀ ń ta bẹ́yà àwọn ní kò ṣe punishment ká tọwọ́ ní it's not possible sa àwọn òfẹ́ gbọ́ yẹn you do it torí pé àwọn náà ti ṣe nǹkan yẹn rí wọ́n ti fi train àwọn náà pé for example ní ìsìn tó ń bá ní kó lọ gbé odidi ọkọ̀ yẹn kó o rú kọ́ wá ní àìkáǹtì ìjóbi ọ̀nìyàn go and attempt lọ attempt lọ gbé máa sọ pé kò ṣeé ṣe yẹn àwọn ọ̀rẹ́ gbọ́ pé bọ́ọ̀lì train àwọn. alimuhim a sọ wípé kó o ṣe to that level ṣùgbọ́n nínú ẹ̀sìn wa al-mu'minul qawi khayr wa ahabbu ila Allah min al-mu'min ad-da'if min al-mu'min àbá kan fẹ́ ṣe nìkan lọ́dún kan wọ́n fẹ́ fi ọmọbìnrin kan wọ́n sà ń sọ pé wọ́n ọmọ fi yára pé òun ò fẹ́ wọn ẹ̀rọ pé kí ló dé ẹ nígbà tí wọ́n sá tẹ̀ ń fún títí wa ní ó ní rísì kan tí wọ́n fi lè pé àwọn jọjọ gbé ládùúgbò láti gbà kéke òun mọ̀ wọ́n ládùúgbò bí àwọn ẹ̀gbọ́n ládùúgbò pé kò síjọ́ kan tí kankan bá ṣe láàárín àwọn àtẹgbẹ́ wọn àwọn ẹgbẹ́ wọn sábà máa ń nà wọ́n ṣe sáà ni nínà ní sáá ẹjọ́ àbúrò wọn gan nínà lọ́mọ sọkún ebi ah, yẹn ṣe máa ní péjọ́ kan wà àtẹnìkan ẹ máa nà mí o máa nà mí o ẹ máa nà mí ọlọ́run dá máa nà mí ah, ẹ máa nà mí ẹrú ah, ẹni báyìí kọ́ lè yàn ó fẹ́ o ó nítorí pé àwọn ọmọ àṣẹ tó ní Madian tí wọ́n rí ànábì Musa nígbà tí wọ́n fẹ́ kí bàbá àwọn ó so igi àwọn fún Musa ó ní yà àbátì ìstajírìhù ẹ́ wáyé na kọ́ìrà mọ́ ní ìstajárta kọ̀wí na kọ̀wí yun amin ẹni yìí mo fẹ́ kó gbàjíṣẹ́ bàbá mi ẹni yìí tó bá gbàjíṣẹ́ la kọ̀wí ẹni tó lè protect obìnrin ni tó lè ṣiṣẹ́ tí nǹkan bá dún lóòrù tí ò ní mọ́ pé yá Abdullahi ẹlọ yọjú wo nǹkan ah tí àbúlé àwọn náà lọ yọjú wo nǹkan yẹn kí nẹ̀yìn ṣe ẹni tí ò lè fa pèlè omi méjì wọlé ká ní kò sómi omi ò wọnú ilé ọfà pèlè omi méjì ó sì kì fújọ́ mẹ́ta al-Islam ó dá sí gbogbo nǹkan náà gbèsè ayé yẹn alẹ́ àkọ́l bí o ti wá so máa ṣe exercise harakatul jismi tó kọ̀wé yìí kára máa lọ́kọ́ máa bọ̀ ìmọ̀ ń fara èèyàn lọ́kùn wàá ní sálàmà bónul akwa'i iṣẹ́ àkú bónul akwa'i مر النبي صلى الله عليه وسلم على نفر ينتظلون النبي صلى الله عليه وسلم النبي قجا لك نفر أي جماعة نفر بمعنى جماعة أي جماعة من الناس إنه رواية مين واني بني أسلم النبي قجا لك ينتظلون ينتظلون الانتظال huwa atadarrub ala madha ala ramyi bisiham والتنافس فيه الانتظال التدرب على الرمي بالسهام والتنافس فيه هنا التدرب كما ترين arawa lórí bọ́n ṣe ń ju ọfà tàbí ọkọ̀ kátún wá máa sọ pé ìwọ ojú mi èmi ojú ọ káwo tẹni tọwọ́ rẹ̀ jìnnà jù káwo tẹni tọ́ bá ju nǹkan bóyá wọ́n gbé nǹkan kan síbi kan wọ́n ta ọfà yẹn ta ní tiẹ̀ ó gba nǹkan yẹn. ádámà ìsọmọbi al-intibol yantabilon ní tí wọ́n ń ṣe nìyí. fakọ́l bánabi ṣe rí wọn ní sísọ ti pé ó kan sára sí wọn ànábì ní irmu bani Ismail tí wọ́n bá ní banu ismail al'arab kinayatan al'arab alárùbá wọn rí fàásì tí wọ́n bá ní ẹ̀yìn ọmọ Odùduwà àwọn onárí fàásì ẹ́ sọmọ Odùduwà ní ọ́ wọ́n láti lọ́mọ Odùduwà àti àwọn tí wọ́n rí fàásì bá ní tí wọ́n pé ànábì ní irmu bani ismail ẹ̀yin àrọ́mọdọ́mọ ismail ẹ máa tafà ẹ máa ju ọkọ̀ fa inna abakum kana ramiya torí pé bàbá yín ànábì ismail á ọwọ́ rẹ̀ tọ́ púpọ̀ níbi kọ́ fa ọfà kó ju ọkọ̀ nínú nǹkan tí ànábì ismail mọ̀ dáadáa ni rawa al-bukhari afọ́wà ni wọ́n gba hadith yìí ìsàfádù min hadha hadith àrímújáde nínú hadith wípé kò sí láìsí ń bẹ̀ tí a bára àwọn èèyàn kan tí wọ́n bá ń ṣe nǹkan tó dáa ká kàn sára sí wọn kò sí tó burú ń bẹ̀ àwọn eré tí Islam gbà wọlé bí wọ́n bára àwọn ọ̀dọ́ kan tí wọ́n ń ṣe kéèyàn ó kàn sára sí wọn láti encourage wọn lórí ẹ̀ kò sí láìsí ń bẹ̀ èèyàn lè kàn sára sí ìyàn bí pẹ̀lú sáìn báyìí ní òtúmọ̀ ẹgbẹ́ rí ẹ̀dẹ̀pẹ̀rẹ̀ láàfà àwọn náà tún ṣe báyìí yóò gbó láyà láyà níṣẹ́ ní òtúmọ̀ kankan tó bá jẹ́ pé lórí nǹkan tó dáa lò ṣe alàṣẹ̀bí ilẹ̀ mìsáàl ọjà ẹ̀ látàárọ̀ ebi ti ń pa ọ́ nígbà tó délé irú oúnjẹ tí ń wù ọ́ jẹ gan-an lẹ́lẹ́hà rẹ̀ wá ṣe fún ọ bó o ṣe sí oúnjẹ yẹn báyìí tó rí ọkàn báyìí ọdún pé tó ṣe yẹn lábàá kò sí tó burú ń bẹ̀ àbí tó burú wà ń bẹ̀ oríṣiríṣi ni ìmí báyìí ìmí báyìí sáwọn lára ṣùgbọ́n lórí kí ló ṣe lé lórí bóyá àwọn tí wọ́n mú tí lórí wọn ló ṣe báyìí ah, ah. wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu ó béèrè ìbéèrè kanú kíláàsì gbogbo èèyàn ọmọ kankan gba masha Allah ayébàlá kò sí tó burú mẹ́ èyàn lè ṣe targhib wa ta'yid bil ishara aw bil lafz bil kalam èyàn lè sọ jẹba náà sálàmù sọ wípé irmu bani Ismail ẹ̀yin ọmọ Ismail láti jẹ́ kó jẹ́ ìwúlórí fún wọn arimúdáre ń bẹ̀ pé tá a bá ráwọn èèyàn tán bá ń ṣe nǹkan tó dáa ká máa ṣe ìwú lórí fún wọn lọ́fi jẹ́ pé ẹ máa wo àwọn oníbọ́ọ̀lù tán bá tí wọ́n ó o torí pé kórí wọn lè máa kó lè máa wú àwọn ti láwọn kan tí wọ́n kó wọn lọ àwọn náà sanwó wọn kódà wọ́n pé outside the country àwọn ló ẹ lẹ́ẹ̀fì rí wọn ẹ̀rọ pé torí ọlọ́run rárá o wọ́n gbúdọ̀ máa pariwo torí pé owó iṣẹ́ ni wọ́n ń ṣe wọ́n gbowó iṣẹ́ rẹ̀ bí ṣákìlì tọ́bí ẹ̀ ara èèyàn máa move tán bá ń kíyàn yóò bá ní yínníyínní alẹ́sẹ̀mẹ́sì so kò sí láti ń kan sára sí ẹni tó ṣe dáadáa bákan náà tí àwọn tó bíyàn tí wọ́n bá ní dáadáa kan táyé mọ̀ wọ́n mọ̀ èèyàn lè fi nǹkan yẹn náà ṣèwúrí fún ọmọ hmm, ọmọ àfà ìtumọ̀ ni pé ìwọ náà dàbí bàbá ẹ̀ ìtumọ̀ ni ẹ̀ so kí èèyàn bá ní bàbá tó dáa tó ṣe dáadáa kéèyàn gbìyànjú kéèyàn ó rìtẹ́ẹ̀nì dáadáa yẹn kéèyàn ó tún fi kún ọlọ́mọ ṣe wá ní ọmọ tí tí tí ba ilé jẹ́ tí sì jẹ ogún run ṣèdíyìn tó fi jẹ́ pé hadith yìí anábì dá wọn padà sí bàbá ńlá bàbá wọn a pé anábì Ismail alayhi salatu wassalam Ànábì ní kánà rọ́mìyàn tí a bá wo hadith bàtà Ànábì ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ bí Ànábì Ibrahim bó ṣe mú ìyàwó Hajar lọ sí ààyè tí ń jẹ́ Kaaba ilé bó ṣe mú lọ tẹ́ bá ka hadith yẹn gùn nínú hadith yẹn lọ́wọ́ parí ó wá wà ń bẹ̀ tí wọ́n ní bàtà Ànábì Ibrahim wá fẹ́ padà lọ bẹ̀yẹn Ànábì Ismail ti dàgbà ọlọ àkọ́kọ́ ó ní ọlọ́run ní kí n dù ẹlẹ́ẹ̀kejì tí ó padà lọ anabi ismail ti fẹ́ ìyàwó nínú ìran jurahum ìgbà tó dé kò bá anabi ismail kò bá ìyàwó rẹ̀ ló bá ó bèèrè pé báwo ni jíjẹ mú mú ah, nǹkan lé o sọfọ́kọ̀ rẹ̀ tó bá ti dé o kó ṣẹ́ǹjì átìbátìbábì frame kọ́tẹ̀ ẹnu ọ̀nà rẹ̀ yìí pé kó ṣẹ́ǹjẹ̀ bàtánà ìbọ̀ anabi ismail ti dé ìyàwó rẹ̀ sọ pé bàbá arúgbó kan wá ó ní kí n sọ fún ọ pé kó chẹ́ǹjì kọ́tì ẹnu ọ̀nà rẹ̀ ìwọ náà ní kọ́tì yẹn kí n kọ́ ọ́lẹ̀ náà ni pé ẹ̀pọ́ àwọn afá pọ̀ lórí ẹ̀kùn sí bàbá ìsọ pé kò kọ̀ ìyàwó ẹ̀lẹ̀ tó dẹ̀ kọ̀ ọ̀lẹ̀ naam aláàmùsáàn bàbá ilẹ̀ gbà níyànjú pé kọ̀ọ̀lẹ̀ tó bá yẹ pé obìnrin bú ni ṣùgbọ́n kìí ṣe dandan fún ọ ẹni tó ní àṣẹ ni ọ̀fẹ́ ọmọ ọkọ gangan ni àwọn àbúrò rẹ̀ wá déjọ kan bọ̀dá wa eh, gbogbo fámìlì àti ṣe mítìn pé a fẹ́ léyàwó yín lọ ah, ìyẹn ò sí nínú ṣẹ̀ríà Islam ọkọ ló lè léyàwó ẹ̀ lọ ẹ̀ níbẹ̀ náà kan lé ìyàwó ẹ̀ lọ ṣùgbọ́n tánàbí Ibrahim wáyé lẹ́ẹ̀kejì ó bá ìyàwó mi ìyẹn sọ dáadáa pé a mánéjì a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó sọ pé sọ fún pé ọkọ rẹ bá dé pé kó tọ́jú lẹ̀kún kọ́ọ̀tì ẹnu ọ̀nà rẹ̀ yìí kó tọ́jú ẹ̀ dáadáa gbà tó dé sọ fún un à ìwọ náà ni kọ́ọ̀tì tani kí n tọ́jú ẹlẹ́ẹ̀kẹta tó wá padà wá ni ànábì Ibrahim wá bá wọ́n wá ní ibi tó ti bá ó ń bẹ níbi tí ń gbẹ́ ọfà rẹ̀ tó ń gbé ọ̀fà rẹ̀ ṣe bẹ̀rẹ̀ bí káàna rọ̀ mi torípa anábì Ismail ní desert yóò lè pẹran ní tí wọ́n ń ṣe náà lé ṣùwákàdà ṣọlọ́tara àbí eléyìí wọ́n lè fi ìṣe sí àbí ntáyé mọ bàbá èèyàn mọ̀ọ̀yàn kí wọ́n fi jiyàn so ló fi jẹ́ pé má jẹ́ ẹni rẹ̀ la mọ bàbá rẹ̀ sí ìwọ ẹni bí bó láti fẹ́ fi ọ́ kí bàbẹ́ àbúkà lànà gẹ́ẹ́sùn nàíṣù bìsẹ́bì wà á ń tàjà rádùn láta túbùkí wàlá tazar وعن عمرو بن عبسة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أنا مقبولا نوجيش الله أن تصويق من رمى بسهم في سبيل الله أن تبع تفع lójú ọ̀nà ọlọ́run tó yẹ pé kò sídìí tó fi ń tafà ẹni pé nítorí ojú ọ̀nà ọlọ́run ni fọwọ́láwò ìdlò mọ̀hárọ́rọ̀ ọfẹ́ ẹ̀kan tó tàun yóò ṣe déédé bí ìgbà tí yàn bọ́kùn lọ́rùn ẹ̀rú mọ̀hárọ́rọ̀ mina tahrir liberation bí ìgbà tí yàn liberate ẹ̀rú tí yàn sọ di ọmọlúwàbí ọwọ́ Abu Daud wà Tirmidhi وقال حديث حسن صحيح وعن أبي يحيى خريم بن فاتك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run bá ní máa min abdi yasoma yawman fi sabilillah kò ní sí ẹrú kan tí ó gbààwẹ̀ ọjọ́ kan lẹ́ni tó lọ jẹun tójú ọ̀nà ọlọ́run tó tún gbààwẹ̀ illa ba'ada Allahu bidhalika al-yawmi wajhahu anin nar sab'ina kharifa níṣẹ́ ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala látara tó ṣeun ọlọ́run yóò gbé ojú rẹ̀ jìnà sí iná fún sàbọ̀ínà kọ̀rífà kọ̀rífà sánà fún odidi ọdún àádọ́rin 70 years ibi tí iná wà síbi tí ojú rẹ̀ níbí bìmánà gbogbo ara rẹ̀ náà ni so ibi tó wọ́n wà ibi tí iná wà jọ́gà kìámà yóò tó ìrìn 70 years ẹmọ̀ wípé ìtumọ̀ ẹ̀ ni wípé láyẹ́dùkúlù náàrọ̀ kò ní wọ́n náà nìyẹn وعن أبي أمامة رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال من صام يوما في سبيل الله gbogbo ẹnikẹ́ni tó bá gbà àwẹ̀ ọjọ́ kan lẹ́ni جعل الله بينه وبين النار خندقا odidi wo ńlá kan lọ́lọ́run ọba yóò gbẹ́ sáàrin òun àti iná kama bayna as-sama'i wal bí ìwò yóò ṣe fẹ̀ tó bí ó ṣe jì tó ó tó bí sánmà àti ilẹ̀ ṣe jìnà síra wọn jìyàn túmọ̀ pé ènìyàn ní wọ iná iṣẹ́ olóore méjì ló papọ̀ asọ́ọ̀m jùnà àwẹ̀tẹ́ rí yẹn òun fúnra ẹnìkan ojú ìṣọ́ni ká tó tún sọ pé èèyàn tún wà ní fíṣẹ̀bìlélà ojú ọ̀nà tọ́lọ́hun kọ̀dìyàkúnnù jihad ó lè jẹ́ ogun fún ọ̀nà ọlọ́run ó lè jẹ́ talabul ilm pé yàn wá ìmọ̀ sòyàn túmọ̀ sí wípé tí kò bá ní kóyàn lágara téèyàn bá ń ṣiṣẹ́ ọlọ́run tó tún lè bàwẹ̀ téèyàn ṣe méjèèjì yẹn papọ̀ ìlérí náà ní ni ò ní wọná látara àtúnṣe àmọ́ tó bá ṣe wípé tó bá gbàwẹ̀ yóò pọ̀ ládara wọ́n ní orí ayé ẹ̀sáré ẹ̀sáré bó ṣe sí pé kí ló dé ebi ni fàwọ́ ẹlẹ́ àmọ́ tó bá lè kó méjèèjì papọ̀ tó bá rọrùn ládàá rẹ̀ ó pọ̀ gẹ́gẹ́ bí a fún wa níparí وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run ọba ní mamat gbogbo ẹnikẹ́ni tó bá fayé sílẹ̀ walam yags tí kò jagun rí sójú ọ̀nà ọlọ́run tí ò sì sọ kúlúrí nínú ẹ̀mí ẹ̀ kódà tí ò sọ nínú ẹ̀mí ẹ̀ wípé á ah, ogun tí ò já nínú ẹ̀mí ẹ̀ mata ala shu'batin minan nifaq irú onítàn á sọ wípé ó kú lórí èbùbù kan nínú ìwà munafiki ìwà nifaq rawahu Muslim wa an Jabir radiyallahu anhu qala ورسول الله صلى الله عليه وسلم كنا مع النبي صلى الله عليه وسلم في غزات àwa níbi ojú ogun kan pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run faqal bá tí wá ń jagun yẹn lọ́tà ń lọ́tà ń bọ̀ òjíṣẹ́ ọlọ́run inna bil madinati la rijalan dájúdájú àwọn èèyàn kan bẹ nílùú madina ma sirtum masira ẹ ní rìn ìrìn kan lójú ogun yìí wala qata'tum wadiyan bẹ́ẹ̀ sì ni ẹ̀ ní la ọ̀gbun kan kọjá illa kanu ma'akum tó ń ti páwọn èèyàn yìí ń bẹ mọ̀dínà àwọn lójú ogun níṣe ni wọ́n bẹ pẹ̀lú yín ní láadáa wọn ò o ilé ni wọ́n wà ó sì máa bá yín kan wá sójú ogun àbáṣà ń àlùmọ́rọ̀dọ̀ àárẹ̀ ló ṣe wọ́n ní òjò lè jáde wàfíìrì ní òdò míì àbáṣà ń tí òjò wọn ó lè wá wàfí riwaya ní ẹgbà wá mi illa sharakukun fil ajr níṣẹ́ ni wọ́n mọ̀ bá yín kẹgbẹ́ níbi kíni o níbi ẹ̀san rawahu al-Bukhari min riwayati Anas wa rawahu Muslim min riwayati Jabir wa lafzula lafzu yìí lafzu ti imamu Muslim ni hadith méjèèjì tààkà yìí mo fẹ́ ṣe àlàyé ṣókí lórí ẹ̀ pàfidà àkọ́kọ́ aljihad fi sabilillah ẹlòmí ó máa sọ pé ẹn ní mùsùlùmí ẹn kírun kìíní kan tó fi dáyé láyé òjagun rí ó wọ́ná mùnáfíkì ni ọ̀lá ó sì tún ní ẹlòmí lọ jagun gan tó jẹ́ pé yóò tún wọ́ná hadisi jẹ́ kó yọ pé ẹlòmí lè má sí lójú ogun tí ó sì máa gbalá dáa àwọn tó wà ń bẹ̀ so a jẹ́ pé aljihad fi sabilillah kó tó di wípé ìtumọ̀ aljihad yóò tàhákọ́kọ̀ fi làbúdà mina ṣurút ó láwọn mẹ́jẹ̀mú tó rọ̀ mọ́ tí mẹ́jẹ̀mú yẹn bá pé ní gbogbo ládádá ń sọ yìí ló tó wà ń bẹ̀ o táwọn mẹ́jẹ̀mú yóò bá pé síbẹ̀ kò nítumọ̀ bákan náà sì ni mashru'un li ghairihi la li dhati èyí lè má jagunú ìgbésí ayé rẹ̀ tí ó jáde láyé kí ó sì gbà ládá lọ́dọ̀ ọlọ́ yálà ó kún wọn lọ́wọ́ ni yálà ó láníyàn tó dá ní yálà ó fàdó ara wọn lọ́wọ́ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn nǹkan wọ̀nyí agbúdọ̀ bọ́ àgbọ́yé rẹ̀ pẹ̀lú ìmà àti mọ́nájú àwọn sálàfù lérí ẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala ilé tí a wí ọlọ́njẹ́kọ́ ìbéèrè méjì wà bí pé wọ́n ní ìjọ lẹ́tọ̀ọ́ kéèyàn máa tọrọ ọlá tọ́lọ̀ ń fún irú ọlá tọ́lọ̀ ń fún àwọn àmẹ́bí Ọlọ́run gẹ́gẹ́ bí ànábì Suleiman bí kọ́lọ́n kó fún onírú ọlá bẹ́ẹ̀ anábì Suleiman náà bẹ̀lẹ̀ òun pé ìrẹ̀ ọlọ́run habuli mulkan láyá ń bà bí lè áhàdín ìbáàdì pé ìrẹ̀ ọlọ́run ọlá tí mọ̀ ń tọrọ yìí má tó fẹ́ nìkankan lẹ́yìn torí pé tí wọ́n bá nírú ọláhun ò lè gbáyè táwọn àlìjẹ̀nú ọmọ yọjúṣọ́ tó ní kálùkó láwọn bá gbóúnjẹ wọn ìwọ ló mọ̀ kọ̀ntró wọn tí wọ́n dẹ̀ pé iṣẹ́ tẹ́lẹ̀ fún aláàrọ̀ ìdáwó so o lè máa tọrọ irú ọlá bẹ́ẹ̀ ó ti wùlẹ̀ kọmọ bẹ́ẹ̀ni bèèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé ǹjẹ́ ó kí ọmọ mùsùlùmí kó dara papọ̀ mọ́ iṣẹ́ ológun torílẹ̀-èdè ìyẹn ń ṣe general question tó béèrè fún general answer so ti yé kò sí orílẹ̀-èdè tí ò lọ́mọ ogun hátà sòdíyà àwọn èèyàn kàn máa ń dì sí fara wọn ẹlòmíì tó sọ pé àwọn jápa tó èbò sọ́jà lẹ́lòmíì lọ́jọ́ ìnà ní us ní gbórípò owó wọn máa ṣe kí ni ó máa ń pọ̀ wọ́n dẹ̀ tún lọ́pọ̀ opportunity wọ́n máa ń retire tọ́bá títí rìtáyà ìwọ̀n bọ́ ọdún ní òṣìṣẹ́ pẹ̀tẹ̀rẹ̀ àlọ́hùn tí ó fi kú yóò mọ̀ retirement bí five thousand dollars ọdún kankan lọ́wọ́ nàìjíríà ní oṣìṣẹ́ ọjọ́ yìí sójà lọ́hùn tó bá ti ṣe ọdún bíi mélòó kankan kan ni yọkàn ìjókòó kabẹ̀ ni yóò sàmọ̀ gbowó ṣùgbọ́n lọ́wọ́ ní sọ́jà ti nàìjíríà sọ́jà dànù kò sí orílẹ̀-èdè tí ò lọ́mọ òkun àwọn ẹran náà sì kọ́ ló wà ń bẹ́ẹ̀ àwọn èèyàn náà ló wà ń bẹ̀ táàsì bùkátà kí mùsùlùmí ó wà ń bẹ̀ tó bá wọn nǹkan míì máa ń bẹ mo ní ọ̀rẹ́ kan àìjọ parí dìgírì ní Ahmadu University Malam Jega wọn lórúkọ ẹ̀ Jega yẹn ìlú tó ti wà ní sójà ni ìkàbẹ́jì mo fẹ́ fàyọ nínú ọ̀rẹ́ ó wá ní ibi tó ń wà lọ́pọ̀lọpọ̀ ọgbà míì káwọn bá fẹ́ lọ fún peacekeeping ó ti nítumọ̀ lọ́dọ̀ àwọn bá fún wọn lọ fún peacekeeping bóyá ogun ṣẹlẹ̀ nílùú kan ó wá ti di wípé gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé dá ọmọ ogun jọ láti lè mójútó àlàáfíà ọ̀rọ̀ wọn ò rí yanjú wọ́n wá dá àwọn ọmọ ogun jọ kán lọ pètò àlàáfíà síbẹ̀ ó ní peacekeeping ni wọ́n máa ń pè é ṣùgbọ́n tẹ́ bá ti lè débẹ̀ òfin ìlú yẹn kò ṣiṣẹ́ lórí ẹ̀yin ọmọ ogun tẹ́ wà ń bẹ̀ tẹ́ bá ní wọ́n mu tí ń bẹ̀ kọ̀ọ̀kan ẹ̀yin ẹ̀yin máa mu tuntun pé so tán bá wá lọ báyẹn èyí tó bá jẹ́ ìlú tó jẹ́ bí ìlú Islam òun máa fẹ́ insist kó ń wà nú àwọn tí yóò lọ síbẹ̀ ìgbà tí wàhálà ń ṣẹlẹ̀ ní Sudan òun wà nínú àwọn tó lọ ó nítorí pé nínú ṣe sí àwọn àwọn fẹ́ mọ́ dìmọ̀ra láìsí àwọn yìí bẹ́ẹ̀ wọ́n bọ́ sádúgbò kan ìwọ tó ṣẹ̀ wọ́n kọ́ gbé gbájú fún ọ tó bá ní nǹkan kan lẹ́nu gan òní lè ṣe mọ́ pé randomly àwọn èèyàn kàn jìyà lọ wọ́n jẹ àwọn èèyàn níyà so láti lè gbìbẹ̀rù sí wọn lọ́kàn ó ní tó gbà láwọn adébì kan àwọn obìnrin mùsùlùmí dáńkà kan tán bá dó sínú ilé báwọn ẹ̀rọ pé àwọn bẹ́ lọ pọ̀dẹ̀sí tí wọ́n lè rè fún wọn òun dòun dẹ̀ lè jù wọn ní section ibi tó ń wà olóòrí no no no no ara wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ olóòwò àpò tó wọn bá sí ń bẹ̀ kò sí tí wọn ní sí báwọn bẹ̀rẹ̀ so bó tilẹ̀ jẹ́ wípé mo padà tún graduate ṣáájú ẹ̀ kí dẹ̀ ni tó ṣẹlẹ̀ ni pé a fẹ́ ṣe exam báyìí ó kù ọ̀sẹ̀ kan final exam bá ṣe ní kó report sí kó wọ́n ti gbé kúrò ní ìtọ́ àkọlọ̀ report ṣe kò báyìí ó ní exam exam course ẹ̀ka kò bá wá sí exam so kò lè graduate sínú àwọn tí ń bẹ̀m̀bẹ̀ nìyẹn òfin lè wá ọ̀dà lè wá ẹ̀tẹ́lẹ̀tẹ́ so ṣé mùsùlùmí wá lè ṣe iṣẹ́ yẹn gangan gangan fúnra rẹ̀ ìjọ́mọ ogun kì í ṣe haram nínú Islam ṣùgbọ́n kí làwọn nǹkan tó fẹ́ máa ṣe ń bẹ̀ òun ni ó dìtà ní ìdájọ́ tí wọ́n ó fún ó wá ní ṣe pẹ̀lú lẹ́wù àgbóyẹ̀sì rẹ̀ àgbóyẹ̀sì tó bá ní lófin mọ̀ká ilé yóò dá ilé ọ̀dọ̀ sì mọ̀ bó mo ṣe fẹ́ sá fún nǹkan yìí bó jẹ́ pé ọ̀rọ̀ sójà sí sá fún yẹn gbàgbé ọ̀ òbéèrè ó òbé tó báyìí àmọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ nípa nǹkan yẹn ẹlòmíì ò sí ń bẹ̀ kò mọ nǹkan tí ń lọ ń bẹ̀ èyí tó ṣe é sá fún èyí tó ṣe pé tó láti yẹn gbúdọ̀ ṣe èyí wà gbéṣẹ́ gbẹ ìmọ̀ Islam ṣé lè tako Islam ṣé lè mú yàn jáde kó Islam kí ló burú nu eléyìí lóbi jẹ́ pé ẹni tó bá mọ̀ kóun fẹ́ dara papọ̀ máa ṣe ológun yóò lọ béèrè nípa iṣẹ́ tó fẹ́ ṣe kó mọ̀ kó wá béèrè lọ́wọ́ àwọn onímọ̀ kí ó da àwọn nǹkan báyìí kí ni ìdájọ́ rẹ̀ nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ kí ni àfọwọ́ sọ àwọn àdájọ́ àwọn nǹkan yẹn mọ́ ṣùgbọ́n kéèyàn sọ pé iṣẹ́ wo ló ń ṣe àmì sójà nínú Islam ó ṣe kẹfẹ́rí o sójà ń bẹ ní Saudi ọlọ́pàá ń bẹ ní Saudi iṣẹ́ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ kéèyàn jẹ́ sójà kó sọ yẹn di kẹfẹ́rí kò dẹ̀ sọ yẹn di ẹni tẹ́sí òye àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀ṣàárì mi ń bẹ pé fáwọn sójà ní Saudi àwọn náà ń kọ́ àwọn mọ́sálásí tẹ̀rí yẹn àwọn náà ń sẹ̀dẹ̀ ẹ̀kọ́ kìnnìkan yà sójà so ó dìpẹ́ lórí nǹkan tán bá ń ṣe ń bẹ̀ in tá ń ṣe yẹn lèyìn ó bèèrè lọ́wọ́ àwọn afá wọ́n máa ń ṣe nǹkan báyìí o ẹ̀sìn mu àfọ́dà ilé ọ̀bẹ̀ sí mu so yẹ lọ́wọ́ á fi dìtàmì pé ṣé mo lè ṣe àbí mi ò lè ṣe ṣùgbọ́n orúkọ pé you are a soldier ìyẹn ò sọ pé kèfèrí lèyàn ìyẹn ọ̀dẹ̀ múyàn kúrò nínú ẹ̀sìn Islam. Hada wallahu ta'ala a'lam. so mọ́ àbẹ́rẹ̀ bẹ́rẹ̀ ọkàn àfi tọ́wà kò sọ́jà ní ọ́ so wá kàdà wasallallahu wasallama ala nabiyyina muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahu wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh